Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà, ìfẹ́ inú rere sí ènìyàn. Orúkọ mi ni olùṣọ́ Joseph Adéwọlé, ẹ̀rí Olúwa, ẹni ọ̀wọ̀ láti ilé ìránṣẹ́ ti Life Word, èyí tó jẹ́ ẹ̀ka kan láti ilé ìránṣẹ́ ti BMAA, èyí tí ó fìdí kalẹ̀ sí káàkiri gbogbo àgbáyé, pàápàá ẹ̀ka ti Nàìjíríà. Ehn, mo fẹ́ kí wa káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ Ọlọ́run yìí ní ìtújẹ́ pé a máa ń bára wa sọ ọ̀rọ̀ Ọlọ́run níbikíbi tí a ti ń gbọ́ wa lọ́mọdé àti lágbà. Mo gbàgbọ́ wípé Ọlọ́run yóò tún bá wa pàdé gẹ́gẹ́ bí iṣẹ́ wọn. Ká tó lọ sínú iṣẹ́ ìránṣẹ́ òní, ẹ jọ̀wọ́ jẹ́ ká fún àdúrà. Baba wa àti Ọlọ́run wa, àjíǹde àti ìyè wa gbé yín ga. A ṣẹ́ yín lọ́ba torí pé ẹ̀yin nìkan ṣoṣo ni Ọlọ́run tòótọ́, ẹ̀yin nìkan ṣoṣo ni Ọlọ́run alààyè, ọba tó dá ayé àti ọ̀run. Ẹ̀yin ni Ọlọ́run ológo onífẹ̀ẹ́ jùlọ. Ẹ̀yin Ọlọ́run mímọ́, Ọlọ́run pípé, ọba tó wà níbi gbogbo tó sì lè ṣe gbogbo. Ẹ̀yin náà ni Ọlọ́run ọ̀rọ̀. Ǹjẹ́ ní wákàtí yìí a ké wípé kí ẹ bá wa sọ ọ̀rọ̀ yín, wípé kí ẹ fi òye ọ̀rọ̀ yín fi yé wa àti pàápàá wípé kí ọ̀rọ̀ yín kó fi iyì fún ọkàn wa ká sì lè máa yìn ká máa dúpẹ́. Ògo ni fún orúkọ yín torí pé ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀yin ará mi, ibikíbi tí ẹ wà, mo fẹ́ rán wa létí wípé mo gbàgbọ́ pé Ọlọ́run ti ń lo iṣẹ́ ìránṣẹ́ yìí láti lè ṣe àbẹ̀wò àti pàápàá láti lè ṣe ìdáhùn sí ìbéèrè wípé Kí ni Ọlọ́run ṣe ń lo ìpọ́njú fún ìgbé ayé mi? Kí ni Ọlọ́run ṣe ń lo ìpọ́njú fún ìgbé ayé rẹ? Mo dẹ̀, a ti kíyèsí àwọn ẹ̀kọ́ bí mẹ́rin, eh, tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. Ní òní yìí lágbára Ọlọ́run, a ó máa tẹ̀síwájú nígbà tí a máa kọ́ àwọn ẹ̀kọ́ èyí tó pé a ó fi lè rí àǹfààní tí ìpọ́njú tí ó lè jásí fún wa gẹ́gẹ́ bí tá lè máa là kọjá tó lè jásí fún wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Eh, èyí tá a máa kíyèsí lónìí òun ni wípé ìpọ́njú ó ń pè ó lè pè wá sí àti yẹ àti ṣe ìbẹ̀wò ara ẹni. Ìpọ́njú a máa pe ènìyàn sí àti ṣe ìbẹ̀wò ara ẹni. Ẹ rí i pé ìbáwí Ọlọ́run ó jẹ́ ọ̀nà fún ó jẹ́ lára àwọn ọ̀nà tí ìgbé ayé Kristẹni. Ìpọ́njú a máa, a máa ràn wá lọ́wọ́ láti lè ṣe kóríwú fún wa láti lè ṣe àyẹ̀wò ayé wa kí a sì ṣe àwọn àbẹ̀wò láti kíyèsí ohun kan tí a lè máa pè ní ìbẹ̀wò láti mọ sọ́tùn tàbí sósì bóyá à ń tẹ̀lé àṣẹ, bóyá àti ẹ̀ ń ṣe ìgbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run ní, ní gbogbo ọ̀nà ayé wa. Ẹ rí i pé Ọlọ́run Jésù Kristi ó ki ìjọ Laodicea, ó kì wọ́n nílọ̀. Ó ń kì wọ́n nílọ̀ wípé, um pé ọmọ tí, gbogbo ọmọ tí bàbá bá wí ni, gbogbo ohun tí bàbá bá fẹ́ ló máa ń ṣe kí ni o? bàbá máa máa ń bá wí. Torí náà ó ní kí, kí wọ́n kíyèsi, eh, gbogbo, ó ní kí wọ́n kíyèsi ìṣe wọn àtijọ́, ìtara wọn àtijọ́. Ó ní kí wọ́n ro, kí wọ́n ronú piwa, kí wọ́n ro eléyìí, kí wọ́n sì ronú piwada ìwé, ìwé, ìwé ìfihàn orí ìkẹta ẹsẹ̀ kọkàndínlógún. Òun ló jẹ́ ká rí ọ̀rọ̀ yẹn. Ní kí, ní kíákíá máa fẹ́ jẹ́ ká rí wípé a ń láti jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó ṣe atọ́nà wa nígbà tí a bá máa ṣàkíyèsí ara wa àbí nígbà tá a máa wo ara wa ní wíwò fínnífínní torí pé ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ló máa ń ní ìdí ló máa ń ní okùnfà um àwọn okùnfà yìí a sì fi wọ́n a rí wọn nínú ọ̀rọ̀ Ọlọ́run a rí wọn gẹ́gẹ́ bí ìkìlọ̀ a rí wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ um pé a gbúdọ̀ tẹ̀lé èyí tá ní instruction nígbà tí a bá ní ìṣòro àbí ta bá ní ìrírí àwọn ohun tó le pọnranpọn nínú ayé wa, ta bá ní àwọn ìpọ́njú nínú ayé wa, ó yẹ kí a ṣàkíyèsí láti ṣàbẹ̀wò ní fínífíní kí ni àwọn nǹkan tí ó jẹ́ um kí ló okùnfà fún àwọn irú àwọn ìwà nǹkan tó ń ṣẹlẹ̀ wa sí wa torí ọ̀pọ̀lọpọ̀ ló lè jẹ́ bí ìjìyà sí àwọn ẹ̀ṣẹ̀. Ta bá wò ó ní àkọ́kọ́ nínú ìwé ìwé òwe orí ìkejìdínlọ́gbọ̀n, ìwé òwe orí kejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ kẹtàlá bíbélì wípé ẹnikẹ́ni tó bá bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ ó ní kì yóò ṣe eré ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá jẹ́wọ́ wọn tó bá sì kọ̀ wọ́n sílẹ̀ ó ní ó ṣe kíni ó ní ó ló máa rí àánú gbà ǹjẹ́ ìwọ tí ò gbọ́ ọ̀rọ̀ mi ǹjẹ́ ọ̀nà kan wà tó jẹ́ pé o tiẹ̀ ti ń bo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ kí ni ọlọ́run bá ọ sọ tí o fẹ́ tẹ̀ sí kí ni nǹkan tọ́lọ́run ní kó o ṣe tí à ń ṣe àìgbọràn sí ẹ má dẹ̀ ká bo ẹ̀ṣẹ̀ yìí mọ́lẹ̀ ṣùgbọ́n jẹ́ ká kíyèsí wọn ẹ jẹ́ ká jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ náà kí a sì kọ̀ wọ́n sílẹ̀ ká ba lè rí àánú gbà a ní láti fi ọ̀rọ̀ yìí fi yẹ ayé wa wò eléyìí láti jẹ́ ká mọ̀ bóyá ẹni tí à ń là kọjá yìí bóyá ó ṣeé ṣe kó jẹ́ pé ara ìgbọràn wa ni ìyìn tó tẹ̀lé òun ni ó wà nínú ìwé ìwé òwe orí kẹtàdínlógún ìwé ìwé orí kẹtàdínlógún ẹsẹ̀ kẹtàlá bíbélì wípé ẹnikẹ́ni tó bá fi búburú tó bá fi ire san búburú ó ní ibi kì yóò kúrò ní ilé rẹ̀ ǹjẹ́ ìwọ tó ń gbọ́ mi ǹjẹ́ ọ̀nà kan tiẹ̀ wà bóyá nígbà kan rí tó ti fi búburú tó ti fi san rere fún ẹnikẹ́ni bóyá ti fi búburú fi san rere fún ọ̀gá bóyá ti fi búburú san rere fún ọ̀rẹ́ bóyá ti fi búburú san rere fún ọkọ àbí fún ìyàwó bóyá ti fi búburú san rere fún àwọn tó ń gbàdúrà fún ọ mo fẹ́ kó kíyèsí ọ̀rọ̀ yìí lónìí kò jẹ́ kí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ láti jẹ́ ká da ọ̀rọ̀ yìí ká dà á wò ṣé èmi ni ọ̀rọ̀ yìí ń bá wí ṣé ìwọ ni ọ̀rọ̀ yìí ń bá wí tó bá sì bá wa wí ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ yìí ká fi ṣe àtúnṣe bákan náà ni ọ̀rọ̀ Ọlọ́run sọ nínú ìwé ìwé òwe orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkan ìkejìdínlógún orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkejìdínlógún ó ní ìgbéraga ó máa ń lọ síwájú ìparun àti ọkàn gíga síwájú ìṣubú ǹjẹ́ o ní ẹnikẹ́ni tó bá ní ọkàn ìgbéraga tó bá ní ẹ̀mí ìgbéraga tó bá ní ọkàn gíga irú àwọn èèyàn bẹ́ẹ̀ bíbélì kí wọ́n lọ sínú ìparun wọn sì máa ń lọ sínú ìṣubú ìṣubú tó bá rẹ yìí inú ìparun tó bá rẹ yìí ṣé kì í ṣe kì í ṣe ìgbéraga ṣé kì í ṣe òun ló fà á ṣé kì í ṣe gàrò àyà wa ló kó wa sí yọ́yọ́ èyí tí a wà yìí kíyèsí nínú ìwé bákan la kíyèsí nínú ìwé Éfésù ìwé Éfésù orí kẹfà láti ẹsẹ̀ kejì sí ẹsẹ̀ kẹta bíbélì wípé níbọ̀wọ̀ fún bàbá òun ìyá rẹ ó torí pé èyí ni májẹ̀mú kínní pẹ̀lú ìlérí tí ó ní kí ó ba lè dára fún ọ àti pé kí ọjọ́ rẹ kí ó lè pẹ́ ní orí ilẹ̀ èyí tó jẹ́ pé Olúwa Ọlọ́run rẹ tí ó fi fún ọ. Ǹjẹ́ ìwọ tó ń tó ń gbọ́ ọ̀rọ̀ mi yìí, ìwàhálà tó kó sí, inú ìpọ́njú tó wà yìí, ṣé kì í ṣe pé torí pé ò tọ́jú àwọn òbí ẹni? Ṣé kì í ṣe pé o lòdì sí àṣẹ ọ̀rọ̀ Ọlọ́run láti fi ọ̀wọ̀ àti ọlá fún àwọn òbí ẹ láti tọ́jú àwọn òbí ẹ? Ẹlòmíì ò tọ́jú àwọn òbí ẹ, kò gbàdúrà fún àwọn òbí ẹ, kò raṣọ kankan fún wọn, kò múnú wọn dùn, kò máa yọ wọn kún lọ́nà kankan. Ẹni tó bá sì ọ̀rọ̀ eléyìí sì lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run. Tá bá kọ̀yìn sí òbí wa, tá a bá tọ́jú àwọn tá a ní tó jẹ́ pé wọ́n dẹ̀gẹ̀lẹ̀ wa lórí, inú a máa bí Ọlọ́run ó sì lè mú ìdájọ́ búburú wá sí orí ayé ènìyàn èyí tó jẹ́ pé ó lè mú ìrírí ohun tí ó lè jẹ́ ìpọ́njú wá sínú ayé ènìyàn. Eléyìí ló ń láti kíyèsí láti fi wo ayé wa wípé inú ìpọ́njú tí mo wà yìí ṣé kì í ṣe eléyìí òun ló fa ìjìyà tó fa ìpọ́njú yìí sínú ayé rẹ̀ àbí sínú ẹnikẹ́ni tó lè máa gbọ́ wa. Ẹ kí a bá ku díẹ̀ ká tó jẹ oúnjẹ alẹ́ Olúwa a máa ń sábà sọ fún wa wípé ká láti yẹ ara wa wò, ká láti wo ara wa bóyá ká má, ká má máa gbàyè fún ẹ̀ṣẹ̀ kankan àbí ẹ̀ṣẹ̀ mìíràn láti wà ní ọkàn àyà wa. Eléyìí ó ṣe pàtàkì bákan náà torí pé àwọn tó bá jẹ, tó bá gba ara Olúwa ní ọ̀nà òdì, tó bá jẹ ẹran ara Olúwa ní ọ̀nà òdì, ẹ rí i pé wàhálà a máa wọnú irú àwọn ayé àwọn èèyàn bẹ́ẹ̀. Nínú ìwé Kọ́ríńtì, Kọ́ríńtì orí kọkànlá, ìwé Kọ́ríńtì orí kọkànlá Tàbá wò láti ẹsẹ̀ ìkejì dín ní ogún, ìkejì dín ní ogún sí, ẹ́, sí orí, sí ẹsẹ̀ ọgbọ̀n. Kọ́ríńtì kìíní orí ìkọkànlá láti ẹsẹ̀ ìkejì dín ní ọgbọ̀n, ẹ má bínú, láti ẹsẹ̀ ìkejì dín ní ọgbọ̀n sí ẹsẹ̀ ọgbọ̀n. Ẹ jẹ́ ká wo nǹkan tí ó wà níbẹ̀. Ó ní ṣùgbọ́n kí ẹ̀yin kí ó wádìí ara yín dájú bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó sì jẹ nínú àkàrà náà kí ẹ sì mu nínú aago náà nítorí ẹnikẹ́ni tí ó bá ń jẹ tí ó bá sì tí tí tí ó bá sì ń mu láìmọ̀ ara láìmọ̀ ara olúwa láìmọ̀ ara olúwa yàtọ̀ ó ń jẹ sí ẹ̀bi fún ara rẹ̀ ẹsẹ̀ ọgbọ̀n ó nítorí ìdí èyí ni ọ̀pọ̀lọpọ̀ nínú yín ṣe di aláìlera àti olókùn tí ọ̀pọ̀lọpọ̀ sì sùn ẹ̀kẹ́ hallelujah. Ẹ rí i pé nǹkan tí ọ̀rọ̀ Ọlọ́run yìí ń sọ níbí báyìí ẹlòmíì gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ó bọ́ sínú ìpọ́njú tàbí nínú ìdánwò nítorí àìyẹ ara wọn wò ní òun nítorí àìyẹ ara wọn wò ní òun òun léyìí ló lè fa ìwàhálà yìí ló lè fa irú ìṣòro bí eléyìí ìpọ́njú sínú ayé ènìyàn. Ara Olúwa jíjẹ ara Olúwa àbí gbígba ara Olúwa nínú ilé ìjọsìn nínú ilé Ọlọ́run ẹ ó jẹ́ ọ̀wọ̀ ńlá tí a gbọ́dọ̀ fi fún ọlọ́run ó jẹ́ níta gbọ́dọ̀ ṣe tọ̀wọ̀tọ̀wọ̀ pẹ̀lú ìbọ̀wọ̀ ńlá fún orúkọ olúwa ní ìrántí ìfẹ́ àti iṣẹ́ ìgbàlà wa ètí jésù kristi ètò ìṣe fún wa lórí igi àgbélébó tábà wá jẹ́ láì kíyèsí ara wa láì láì láì láì bìkítà eléyìí tá a kàn jẹ́ bó ṣe wù wá pẹ̀lú ọkàn wípé mo lè ṣe nǹkan tó wù mí bíbélì jẹ́ kó yé wa ń bìbà yìí wípé ó lè jẹ́ kí ènìyàn kó di olókùnrùn ó sì lè mú wàhálà ìpọ́njú bá ayé ènìyàn ó lè pààyàn pàápàá ó lè sọ̀yàn di ẹni tó máa kú lójijì ẹ mo gbàdúrà pé lórúkọ Jésù Kristi ìwọ tó ń gbọ́ mi àti èmi náà àní kúkú òjijì o mo fẹ́ rọ̀ wá wípé ìwọ tí ò ń gbọ́ mi yìí àti èmi tó ń sọ̀rọ̀ yìí a nílò láti yẹ ara wa wò nígbà tí a bá ń ta bá ń la ìpọ́njú kọjá pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run a láti yẹ ọkàn wa wò a láti yẹ ara wa wò pé n tá n là kọjá yìí ìpọ́njú tá n là kọjá ṣé kì í ṣọwọ́ ara wa la fi fà á ṣé kì í ṣe pa lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run ní ọ̀nà kan àbí ní ọ̀nà mìíràn ṣé kì í ṣe pa tẹ̀ sí ìmọ̀ ara wa la ṣe kó sí gbogbo tí inú gbogbo yọ́yọ́ èyí tí à ń là kọjá yìí ṣùgbọ́n Ọlọ́run fẹ́ràn wa ó fẹ́ràn èmi ó fẹ́ràn wọ kò fẹ́ ká wọnú wàhálà àbí ìpọ́njú láì nídìí torí ìdí èyí ló ṣe ń pè fún wa lónìí láti yẹ ara wa wò mo gbàgbọ́ pé ọ̀rọ̀ tí o ti gbọ́ yìí yóò ṣe ọkàn rẹ àti ayé rẹ ní àǹfààní ibi tí a máa parí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí sí lónìí nìyẹn ẹ jẹ́ ká tẹríba fún àdúrà bàbá wa àti ọlọ́run wa adúpẹ́ torí pé ẹ̀yin ni ọlọ́run agbẹ́yìn ga torí pé ẹ̀yípo padà adúpẹ́ fún ọ̀rọ̀ ìtẹ́ rán sí wa oore ọ̀fẹ́ láti yẹ ara wa wò lónìí láti inú ọ̀rọ̀ yín gbogbo tí a ti gbọ́ yìí ọlọ́run ẹ yọ̀ǹda fún wa korúkọ yín kó de àyìn lógo nu ayé wa a ó máa yìn yín o a ó sì máa dúpẹ́ ní orúkọ jésù kristi olúwa wa àmín àmín lórúkọ jésù.